gbogbo ẹ̀yin alálùbáríkà ẹ jẹ́ ẹ máa bá mi ṣíà prógámù ẹ máa bá mi ṣíà rẹ̀ lógúnlógún ẹ ṣíà rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ ọdọ́dún ẹbí àti fámìlì bàbá aṣọ ẹ̀bẹ̀bẹ̀ pàápàá jùlọ ẹ jẹ́ ọdọ́dún ológun dúdú ológun dúdú ẹ jẹ́ kó ológun dúdú ah! mo wà two hundred surprise nígbà tí wọ́n ń sẹ́ndì láìfù ológun dúdú níbi títí ń wí kátàkátà tí ń wòtòwòtò mo rò pé ológun dúdú mọ ògógóró ṣebí yóò bá ní tí wọ́n bá rán ní sẹẹrú àmọ́ fi tọmọ jẹ ológun dúdú bàbá sùn ẹbẹbẹ tí wọ́n sọ ẹ pàwọn fámìlì ẹ ránṣẹ́ bàbá sùn ẹbẹbẹ ológun dúdú tó láwọn ọmọ rẹ̀ ránṣẹ́ bàbá Suebebe tó níyàwó ẹ̀ ránṣẹ́ ṣé Suebebe tí gbogbo fámìlì ti gbàgbé lójú ayé ẹ̀ Suebebe táyà kẹkẹ tọmọ kẹkọ ọ̀ràn tiẹ̀ lójú ayé ẹ̀ ló ní àwọn ẹbí yẹn rẹ̀ níṣẹ́. bàbá Suebebe ọlọ́mọba ni foríjì yìí mójú kúrò ní láìpẹ́ ẹ̀ Suebebe tó ń gẹ́gẹ́ bóde síta tó ń gẹ́gẹ́ sọ ikú ọ̀nà ní ìyàwó òun ọ̀nà ní ọmọ tó ń gẹ́gẹ́ kà tí ń tọrọ àforíjì lójú ayé ẹ̀ ológun dúdú ṣọ́yẹ kí wọn náà wà ń di àbòsí àwọn aṣáájú rẹ tí wọ́n kéwì lánàá wọn ò fàbòsí kéwì ológun dúdú kí ló fẹ́ gbà níbi rádaràda ránranrun òsì tó dáwọ́ yìí ológun dúdú wàláì tó àbára ẹni sọ fún ọ òsì ló ń dáwò yìí. àwọn nǹkan kan wà àwọn ìgbésẹ̀ kan wà àwọn ìrìn àjò kan àti ẹgbẹ́ tẹ̀yẹ bá rìn ìbínú ọlọ́run yóò bá pàdé kò dẹ̀ sí bẹ́yẹ̀ ṣe lè wò ó tó tí ẹ bá pàdé ìbínú ọlọ́run tí ẹ tanu. sún ẹ̀bẹ̀bẹ̀ tó kú ọ̀láyé tíyàwó rẹ̀ ń sọ yín pé ọmọ kankan ọ̀gbọ́dọ̀ lọ́bẹ̀ tíyàwó rẹ̀ sọ fún àkọ́bí ẹ̀ kó ń kọ́ lọ́mọ nítorí kó ń débi òkú Suebebe ni wọ́n bẹ̀rẹ̀ pé wọ́n bá gba twenty one million ológun dúdú ẹ̀ lọ́wọ́ tí ẹnu owó tí ẹ gbà fún Suebebe nígbà tí wọ́n gbọ́ fún Suebebe ológun dúdú ṣebí wọn náà lẹ́jẹ̀ lọ́rùn ẹ lọ́wọ́ ẹ ta lọ́rùn ṣe wèrè tẹ́ ẹ bá ti fẹ́ trend tẹ́ ẹ fẹ́ followers ẹ wà máa lọ dá sí tí ọkàn yín ìtẹ́ bí àtàrà tẹ́nìkankan ọ̀rẹ́ yín ọwọ́ agbélérí ọfẹ́ máa fi fámìlì ẹbí fámìlì sùn èbèbè ẹbí sùn èbèbè ọfẹ́ máa fi wọ́n fi ti máìsì ìgbésí ayé Àgbàlá Gabriel. olóògùn dúdú. Ah! ẹ máa gbà ń tọ́lọ́gùn dúdú wí o ẹ máa gbọ́ kẹtàkẹtà tí ń wí o. ẹ gbọ́ kẹtàkẹtà tí ń wí. wọ́n béèrè pé ilé bàbá wọn kọ́ o. ilé bàbá wọn kọ́lé lọ́wọ́. mo dájọ́ sí kọ́. àgbàlá Gabriel ọ̀rọ̀ rẹ o. ológun dúdú ti wọ̀lú tìkanra tìkanra. mo dé togun togun. ta ló fẹ́ kẹra ogun wo lógun wèrè tó fẹ́ jà? nígbà tara bàbá Suebebe Ọ̀yá ṣèbó rẹ̀ gbogbo àwọn ẹbí tó ní wọ́n bẹ̀rẹ̀ dúkìá níbo làwọn wà ń gbà náà dúdú àwọn tó ní wọ́n rán ọmọ tó ní wọ́n rán ṣiṣẹ́ níbo ọmọ rẹ̀ wà nígbà tára bàbá wọn Ọ̀yá. àwọn kàmá wà sákàfíìsì ẹ wọ gbogbo ẹ̀yin wèrè yìí ẹ jẹ́ kí n jẹ́ kí n tí ò yẹ kó yẹ yín. wa qala Rasulullah sallallahu alayhi wa sallam ànábì tí kí àtọ̀là ń bẹ́ fún sọ báyìí pé àhùkà máa wà ṣàkàfíìsì dátì ẹni tó bá dúró tiẹ̀ nígbà tó lè mú ọlọ́mọ ìyá rẹ̀ tó pé mùsùlùmí ló dúró tiwọn kìrìsìtẹ́nì nígbà tó lè mú ọmọ ìyá rẹ̀ nu tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì ló dúró tí wọ́n mùsùlùmí nígbà tó lé mọ́ ọmọ ìyá rẹ nu. àwọn kàmá wàṣà kàfi sí dẹ̀tì nígbà tara sún ẹ̀bẹ̀bẹ̀ ọ̀yá ìwọ ológun dúdú tó ń rìn gbẹgbẹ́ wèrè kiri níbo ni wọ́n wà owó kò ń pé wọ́n dẹ́mu sún ẹ̀bẹ̀bẹ̀ tó ní ẹni ọmọkọ ọmọ ẹ̀sẹ̀ wádìí rẹ̀ èlò lówó tiẹ̀ ń bẹ̀ tí wọ́n bá ti ẹ̀rọ oníṣẹ́ ẹrú ọlọ́mú dúdú ọyọ ọ̀fọ̀mọ jẹ ọ̀kìn sọmọdé ṣe fún ní mẹ́mórì. kí ló dé tí gbogbo yín dúró dúró àti ba àti máa bùkátà pẹ́ńtò ti jábọ̀ ni ó ṣe jábọ̀ kí lè fẹ́ gbà níbi ká ká máa gbìyànjú àti dé iyì ẹni tọ́lọ̀ fún yìí kú. àwọn ẹbí sún ẹ̀bẹ̀bẹ̀ ṣé wọ́n rí nígbà tágbàlá Gabriel lọ bá tára rí ọ̀yá tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tíátà gan sọ pé àwọn olóyìn kò ti kú àwọn ọmọ rẹ̀ sí wọ́n rí àwọn ìyàwó rẹ̀ sí wọ́n rí ókè dúkìá lọ́wọ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n ń wá ẹnu ọbẹ̀rẹ̀ dúkìá okò bàbá rẹ̀ tí wọ́n pẹ́ fàgbàlá Gabriel ìwọ ológun dúdú nǹkan bá tiẹ̀ pè ọrú rẹ̀ ṣe lọ́kàn ṣé ìbára ẹni ló kọjá ṣe lọ́kàn. alájà ìwọ ológun dúdú yìí ó ṣe bọ́ọ̀lù mọ́tò bó gbèjẹ pọ́kadà lóògùn ní àbí kẹ̀kẹ́ kó Gabriel àti pété alọ́run oníṣẹ́ alábòsí ni ó àbòsí ni ta ló rán àwọn ọmọ bàbá sí èbèbè sóòdì ni wọ́n ni ìyàwó wo síyàwó tó ń gẹ́gẹ́ tó pé àyè ni ò sí ìbá ti pọ́kọ́ ẹ̀ dànù àbíyàwó tó sọ fún àwọn ọmọ eégún wọn gbọ́dọ̀ débi òkú ọkọ tó sọ fọmọ tó lọ bẹ kó ń kọ lọmọ ẹ máa gbọ́ lóko dúdú o. Àgbàlá Gabriel. àgbàlá Gabriel alàgbàgébú ó yìí ọmọ àwọn ẹbí bèbè àtàwọn ọmọ Nàìjíríà ní tilé ọmọ Nàìjíríà àwọn ọmọ Nàìjíríà òbí ọmọ Nàìjíríà wo ológun dúdú ọmọ Nàìjíríà ìjọba ṣèjọba àbí sí owó tí àgbàlá Gabriel ná ṣèjọba ló fún ni ṣé gómìnà kan ló fún ni àbí president kan ló fún àbí kánsílọ̀ kan ló fún abọ́narẹ́bù kan ló fún ọmọ Nàìjíríà wo lọ́rùn ẹ̀ ń sí ológun dúdú ọ̀rọ̀ orí ọdún mi náà torí pé bó o ṣe máa ń sún wájú ló ń sún ẹ̀yìn tí wọ́n bá tiẹ̀ wá ń lòdù ẹ mo ní gbogbo ọ̀nà tẹ́ ń gbà fìtìmẹ́sì Àgbàlá Gabriel yìí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀tọ̀ nídájọ́ ọbẹ̀ ọkẹ́ nígbà tí iná ti mú ìdí nì ti ń kú ìwọ ológun dúdú náà tó fẹ́ bẹ̀rẹ̀ ẹnì fẹ́ dojú ìjà kọ lọ́hùn àwa lóde togun togun tọkọtọkọ ẹ máa gbọ́ dey play ológun dúdú rìsíìtì owó tiẹ̀ tó fi sẹ́ǹdì owó sí bàbá Suebebe ẹnì kan kọ́kọ́ mú jáde. àwọn ọmọ nàìjíríà wa gẹgẹ ṣàlẹ́jì ẹ. olóògùn dúdú aláìmọ fọkàn ni ó ti faná lé kókó ọ̀rẹ́ ni pè ọ lóde mọ́ ọ̀rẹ́ ni pè ọ́ lágbo wì ayé aláyé tó ń ronú máa gébẹ́lì gan rà lọ́wọ́ yín náà arákùnrin gébẹ́lì àtẹ̀wọ́n lọ́ba làkọ̀mẹ́ ní ọkọ̀ àfọ àgbàdàn ní àsín ìlànà nọ́ọ̀sì tẹ́sítà bídìkùlù bá wù mú wàtọ́ làmùsá bàdálẹ̀ ìsánì ìsánì ọ̀rọ̀ kùránì ni arákùnrin tẹ̀lé pé máa ṣe dáadáa sáwọn ènìyàn dáadáa náà lẹ́ ń ọ́ ìwọ ológun dúdú ìwọ náà wo bó ṣe ń dera rẹ tó ń túra rẹ báwọn kan bá tiẹ̀ wá ka bad story fún ọ ebó yẹ kọ́pọ̀lọ́ tiẹ̀ ó pé kó ọmọ ń tọ́kàn ṣebí gbogbo àwọn tí wọ́n ń kéwù wọn lórí wọn máa ń pè ní ìwọ ológun dúdú kí ló tọ́ ọya aláìmọye tọ́kàn ti faná lé koko ọmọ Suebebe àtìyàwó rẹ̀ àtẹbí ẹ̀ ti ń béèrè dúkìá lọ́wọ́ Àgbàlá Gabriel tí ẹnì kan bá wọn gbé ta a fẹ́ rí fọ́tò wọn ológun dúdú báwa sọ fún wa pé gbogbo ọmọ nàìjíríà a fẹ́ rí ọmọ suwébèbè àtìyàwó ẹ̀ àtẹ̀bí rẹ̀ ti bẹ̀rẹ̀ dúkìá a fẹ́ rí wèrè mú ọ̀pọ̀lọpọ̀ yín. sàmì pé ẹnìkan náà kéwì lánàá. níjẹta kí n má pàdé níjẹta ẹ mọ rántí ọgbà àwọn ẹni ọlọ́run lẹni náà kọ́ ọ bọ̀ tóró kó fẹ́ fàyà iná dẹni ilẹ̀ sí látọ̀dún náà ẹ mọ rántí o ẹ rántí ẹni tó kéwì tó ní tẹ́tí ó ní tẹ bára àwọn àfáà tó ní ẹsẹ̀wọ́ àlùbáríkà ó ní ẹ pé ó lè ní kí ló ń gbé ẹni kí ní ń tà láìfù tó ṣe ká inú ewì inú tí ò fi ṣe mí mọ́ o. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyá àlùbáríkà ìyá mi dáadáa burú òní ṣe akójọ méjì mẹ́ta láìfù tí ẹni náà ṣe ká nínú ewì inú kò ṣe ewì mí mọ́. àwọn àfọwọ́ àlọ́ ta sí ló bẹ́ẹ̀sì kíṣàtì lé lórí mo gbàgbé tọ́pìkì kíṣàtì náà ó ní tẹ́ ẹ bá ti ráwọn àfọwọ́ tí ẹ ní amówó àlùbáríkà wá ó ní apẹ́ òòlè ó ní tó bá ní kí lòún gbé ẹni kí ní ta ọdún náà ni wọ́n ti yọ fíìsì àlùbáríkà kúrò lára wọn ọlọ́ba ní foríjì ẹni náà a máa kọ̀ǹdíṣàn ayé kúrò láyé. ológun dúdú wo ó togun-togun tó ń sọ̀hún ọlọ́run ló fẹ́ dojú ogun kọ òde tìjàtìjà tó ń sọ̀hún ọlọ́run ló fẹ́ fèsì o òde tọkọtọkọ àìlọ́nà sílẹ̀ òde ọlọ́run ló fẹ́ fèsì o tó o bá wá lè dọ́nà mu dojú kọ lọ́hùn ológun dúdú tó o bá lè dọ́nà mú dojú kọ lọ́hùn. táwọn kan bá tiẹ̀ wú yẹmọyẹmọ fún ọ kí ló ti gbogbo yìí tẹ́ ya ya kaba yìí náà. kí ló omi àlàáfíà nàìjíríà láàmú náà kí ló tẹ́ ẹ da ilẹ̀ yorùbá rú náà kí ló tẹ́ ẹ jẹ́ kẹ́rù ọba ẹni tí ń ṣoore náà kí ló tẹ́ ẹ dẹ́rù ọba ẹni tó fẹ́ máa ṣàánú náà. yorùbá dẹ̀ ní igi súnmọ́ igi lọ́bẹ̀ fún yọ. ọlọ́run ní sọ̀kalẹ̀ àwa ara wa náà ní ológun dúdú. wàláì láti jọ mo ti máa ń gbọ́ kíṣẹ́sì ológun dúdú mo rò rí ológun dúdú pé ni mi ìmọ̀ ìpọ́pọlọ rẹ̀ kú mi sọ́rí láti sọ. tí wọ́n bá tiẹ̀ pè ọ́ sọ fún ọ ò lè wá gbàlá Gabriel wọn náà rò fi bàbá sọ bèbè sáǹdì wàláì tàlẹ́ àbùkù àtẹ̀tẹ̀ ní wàláì àbùkù àti ẹ máa gbọ́ kẹtẹkẹtẹ mi ìdẹ̀rí ọba wí ẹ̀mẹ́yìn ọba aládé ló ti sẹ́lọ̀ látara wọn ẹ̀mẹ́yìn àwọn èèyàn kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ló ti jẹ́ méjèlé látara wọn ológun dúdú dé ológun dúdú kọ ológun funfun ni. wọ́n ti pè yí lẹ́jọ́ ẹ wá fún wa lálàyé ẹ̀kúnrẹ́rẹ́ ilé tá a dáwọ́ rẹ̀ níjọ́ òun ìtọrẹ àánú táwọn èèyàn ṣe fún sún èbèbè. alẹ́ ló lówó rẹ̀ ń bẹ̀. wọ́n láwọn olè kan jí mi lórí kọ àwọn karambani kan jíṣẹ́ mi tà. iṣẹ́ wo ni iṣẹ́ ti ń jí tà sáwọn orin rádà adé òsì tó ń kọ iná ni ń jí kọ èrò àgbèrè mi yóò lóun abóńlẹ́jọ pọ́n òun náà ó pákéjì ara ẹ̀ wọ́n ń jírin rẹ̀ kọ wọ́n ń jíṣẹ́ rẹ̀ tà ìwọ́gún ṣẹ́gi èlò ló ti panu sẹ́tọ̀ ń tà ìwọ́gẹ́gún ṣẹ́ èló ló ti pa èló ló ti pa nu iṣẹ́ rẹ tó wọ́n jí ẹlẹ́rìí kan sìgìdìṣe tó fẹ́ tán ní kó gbé lọ sódò ń fẹ́ lọ wẹ̀ orí wo ló sórí ládàádó sì tó ń kọ́ iná rè sórí tó fi ń fọ agbọ̀n lọ ìyá tó tó ń rọ́ lu tó ah, láìláìlélá ẹ máa gbọ́ ọ̀ràn ẹ̀rán ẹ máa gbọ́. ìlàṣẹ ilé ẹ mọ sọtúrà ẹ sórí ológun dúdú lórí jánẹẹlì mi dey play. ìṣètò dúdú ọba akọrin. youtube channel ni ti subscribe sórí iṣẹ́ mi ẹ like ẹ ẹ share ẹ̀yin tó ológun dúdú ẹ subscribe. Àgbàlá Gabriel oore lẹ ṣe níjọ́hun akẹ̀dẹ̀ dúpẹ́ oore ọlá bàtà ní mọ́tò sàn ọlá bàbá ní mọ́mọ́ yan. nígbà tí wọ́n mọ̀ ìpín oore ló ṣe ọlá bàtà ní mọ́tò sàn ọlá bàbá ní ọmọ yẹn ológun dúdú ọjọ́ orí rẹ ti sún wájú díẹ̀ kọjá kọ́ ọmọ lọ́pọlọ nígbà tó àmọ́ ikú oore ní àgbàlá Gabriel ṣe táwọn kan bá tiẹ̀ wúwo worowóró táwọn kan bá ń rojọ́ ọ̀kà fún ọ sọ́yẹ́ kí wọ́n náà dájọ́ ọ̀kà táwọn kan bá tiẹ̀ sọ kankan fún ọ tí a bá sọ kankan fún ìwọ ológun dúdú kí ló tó gbìyànjú àti lọ rí àgbàlá Gabriel nígbà tí ò tí sí social media sáàsì láyé ni sórí eléyìí tó ń kọ yìí ọkẹ ọ̀rọ̀ yìí pé ayé ọ̀rọ̀ pọ̀ mọ orin kọ gbogbo ẹni wọn ti mọ ìpínwó ológun dúdú orin ọ̀tẹ̀ lọ kọ orin àbòsí orin túbi túran lọ kọ wo èèyàn mélòó ní gbọ́ kẹsẹ̀ tiẹ̀ ta ní gbọ́ afẹ́ tó náà bá fẹ́ bọjọ́ làwọn jẹ́ sọ́ńtò nǹkan sẹ́lẹ̀ ilé yẹn fẹ́ gbọ́ ṣẹlẹ̀ náà wà lọ sí YouTube ẹ asìrì ìlànà sí tẹsítábìdì kùlù báwọn fatọlọmọ sábàdàn lè sàn ní sàn ẹ máa gbọ́. bí o bá sábàdà Gabriel ṣé èbèbè ò lè kọ́lé láyé ṣùgbọ́n kíbo nílé ọ̀hún wà. èmi kúnlé ológun dúdú mo ti sì pẹ̀ oníkálukú gbogbo ọmọ àtẹ bí iṣu èbèbè gbọ́n tó gba sùúrù lọ́rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí. tó gba sùúrù tó sọ pé gba sùúrù wóróworó àti ìrìnà tó ń ṣe ìta lọ́rọ̀ sọ́mọ tíyà ló ń kọ̀ lọ́mọ torí pé débi òkú bábẹ́ sóun ló ní ọlọ́bọ̀n bẹ̀rẹ̀ dúkìá àbíyàwó tó láwọn ọmọ àwọn ọgbọ́dọ̀ débi òkú bàbá wọn ṣé lọ́rọ̀ pé o bẹ̀rẹ̀ dúkìá ológun dúdú ẹ má bàyé jẹ́ ah. oníkálukú ẹjẹ rántí apá sùnjọ kan ọ̀rọ̀ yàrá wọn ìsọ ń ta ọ̀rọ̀ táwọn ìsọ ń yàrá ọ̀rọ̀ ọkọ̀rọ̀ wọn ìsọ ń gbangba kí ló tẹ ẹyẹ ọlọ̀tẹ̀ báyìí a kìnìún Ọlọ́run làgbàlá Gabrieli ọ̀rọ̀ mo ń sọ fún yín pé mo ṣe ń yìí mi ń fojú mi ka Àgbàlá Gabriel báyìí rí àmọ́ àgbèsè rẹ̀ nú ayé ọmọ ádámọ̀ mò ń rí káàkiri ayé tí ó dẹ̀ béèrè lọ́wọ́ ẹnìkankan gbọ́dọ̀ wá di kìrìsìtẹ́nì àìmọye àwọn tágbàlá Gabriel ń ṣàánú tí wọ́n ń pè mí tí wọ́n kú ònú sọ́ọ̀sẹ̀ tí wọ́n lọ kírun tí wọ́n kú nínú tí ó tún darí dé tí ó sọ fún apẹ́sẹ̀ àti kírun tánu kọ́ fọ́rọ́ ẹ̀ ẹni ọlọ́run bá rùn sí ní sàánú fún. ẹni ọlọ́run bá rìn sí ní sàánú fún. ìwọ ológun dúdú tẹ̀ bá ṣaláàbọ̀ làákàyè ọlọ́pọlọ kíkú ọlọ́run sípẹ̀ fáwọn ẹbí fún wọn ilé tágbàlá Gabriel kọ́ fún sùn sáwọn ọmọ rẹ̀ ọmọ ọ wà ní níbi ilé wọn ni wọ́n mọ̀ débẹ̀ ni ilé tó kọ́ fún ẹ ṣé wọn ò rí ni. ṣó ti kọ́ lẹ́yìn tán kó tó kú kọ́kọ́rọ́ lé ṣúwé bèbè lọ́wọ́ ni nígbà tí ń kọ́ lọ́wọ́ káàtì ẹ̀para ṣúwé bèbè ọ̀yà ṣe báwọn ẹbí rẹ̀ ń gbọ́ àwọn ọmọ rẹ̀ ń gbọ́ àwọn ìyàwó rẹ̀ rí kí lè tí wọ́n kọ́ pé páwọn ọ̀fẹ́ síbẹ̀ yẹn wá rí bó ṣe rí ìwọ ológun dúdú tó ń parọ́ wèrè páwọn kan ń pè ọ́ aláwọn tí wọ́n ń pè ọ́ àwọn afẹ́ gbọ́ ohun ọlọ́run láì ọmọ rẹ̀ ti ń béèrè dúkìá afẹ́ gbóhùn rẹ̀ lọ́run láì ìyàwó ti ń béèrè afẹ́ gbóhùn rẹ̀ ẹbí ti ń dúkìá sóbì afẹ́ gbóhùn rẹ̀ tó fi lè bá wọn ṣe mítìn ẹjẹ lọ́rọ́ Àgbàlá Gabriel wọ Àgbàlá Gabriel ilé suwébèbè yìí ó ti kọ́ fún un nítorí tọ́lọ́ àyíta nẹ́bì ọ̀dẹ̀ ti bun kẹ́ ẹ wá sọ kí ni tẹ́ ẹ fẹ́ lórí ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ta nǹkan yín kẹ́ ẹ ta ṣé dandan ni ká yí ọ̀sẹ̀ ẹ̀gbọ́n ni tẹ́ ẹ bá fẹ́ fi ṣe tẹ́ ẹ bá fẹ́ lórí ẹ̀ kẹ́ ẹ ṣe méjì pẹ̀lú Gabriel àgbàlá Gabriel Gabriel amusa ó ṣe yẹn ọwọ́ abọ́dẹ̀ wò tó wò tó òun wòrò wòrò. fani lata jaban ni kudari na kọta sọni wani kulli kaumi na kọtun wa kudaru àfàgbà ni ẹ má jẹ ọjọ́ yín lójú tẹ ẹ kan tí ó bínú sí Ọlọ́run iṣẹ́ Ọlọ́run làgbàlá Gabriel ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lé lẹ́yìn o ọgbọ iṣẹ́ Ọlọ́run làgbàlá Gabriel àfàwọn ni lata jaban ni kudari na kọta sọni gbogbo àwọn tẹ ẹ bá ti rí tí wọ́n bínú sí Ọlọ́run ẹ má jọrọ àwọn ọjọ́ yín wálìkúlì káomi omi na tún wà kùdàrú kò sẹ́ni tí ó tóbi tá ní dá àwọn kan tara rẹ̀ e sagbako e. mo láìpù kan mo ní gbogbo iye ẹ̀yin tẹ́ bá ní Gabriel lara mo lara mi mo ni. mo gbogbo Gabriel lara mo lara ni ti tí wọn náà bá ti sínú ẹtí ni lára ó lè rò pa pé ológun dúdú lọ́jọ́ kólẹ̀ ọ̀rọ̀ rọ̀ mú wá lọ́jọ́ kó ọ̀rọ̀ yánmayánmá ọ̀rọ̀ jágbájágbá ọ̀rọ̀ ọlọ́pọlọ pọlọ ni. tí wọ́n bá tiẹ̀ sọ̀rọ̀ kan fún ọ o ti ṣe kó tó bọ́ sọ̀ láì nàìjíríà mọ̀ lágbára o kí là tó ṣe tó ti ṣe lábẹ́ aṣọ ṣé o ti lọ rẹ́gbẹ̀rẹ́ Gabriel sákàǹtì ẹ̀ lówó wọlé sí tó fi sọ pé gba twenty one million àbí kí ni kí ló pònú àgbáyà rẹ̀ pè náà. ìjàpọ̀ àgbàlá Gabriel pẹ̀lẹ́ o ẹ ṣeun ọjọ́. sọ ọkọ ṣé gbogbo ẹ̀ ń tò ṣẹṣẹ yín lọ ṣẹṣẹ yín tẹ̀síwájú adúpẹ́ àánú oore ṣíṣe kì í pààyàn. ẹ jẹ́ máa bá mi láìkì sọ ẹ máa sí ààrẹ. Dayọ̀ Adéwùmí tá a mọ̀ sí sún èbèbè àwọn èèyàn kan ló lé ní mílíọ̀nù mọ́kànlélógún. àwọn èèyàn kan ló lé ní twenty one million sákàǹtì rẹ lọ́láǹdì sí ṣé gbogbo wa iná ò rí ńgbà tí ẹ ń gbowó fún ni. ológun dúdú ológun dúdúdúdúdúdúdú kọjá kéèyàn máa kọ́ ọ máa jí okọ báyìí kó wa tún máa hùwà dúdú kó a máa tún lo ìṣe dúdú sẹ́dẹ̀ẹ́dẹ́ ni kó kọ abú ọmọ ròyìn ni. ni tó gbà bàbá sọ bèbè ó tó twenty one million ẹ ronú ẹ ẹ mọ iye hospital tágbàlá Gabriel gbé bàbá yìí lọ ni tó kùtà ní nọ́mbẹ̀ ni ẹyí èyí ẹ ṣe àfisẹ́ẹ̀tì báyìí náà. tẹ́ bá lóye ìṣẹ̀lẹ̀ bí yóò fi tọ́ mẹ́jẹ Àgbàlá Gabriel ó ní iye ọ̀sẹ̀ ó ní iye oṣù tí fi ń gbé bàbá sún èbèbè káàkiri tí bàbá ìdá appreciate ọmọ ìjẹbẹrí lológun dúdú yìí o èmi ọmọ yìí pé ìyá tí ń jí ọ̀gbẹ́ni pọ̀ tó báyìí o ah. èlò ni wá ń fún ọ tó fi wá bẹ́ẹ̀ tàbí òkété elébè kan báyìí ṣé ẹ fọ two hundred thousand ọba ọgbà tó one million tó fi bẹ́ẹ̀ tàbí òkété elébè kan tó wíwó tó wò tó wò tó wò tó. kí ló ti bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ṣe sá kúrò lórí ilẹ̀ báyìí a dẹ̀ ní nàìjíríà dá ṣé nàìjíríà lè dá a báyìí. mr ọlálẹ́rẹ̀ ọláwọ̀yìn ṣé nàìjíríà lè dá a báyìí. ẹni tó sọ orin lẹ́ fi gígùn lójú yìí tí gbogbo ayé rí bí arákùnrin ṣe ń gbé bàbá sùn èbèbè káàkiri gbogbo hospital lórí wheelchair pẹ̀lú ìtọ́jú tí ìṣe pọ́jẹ́ bàbá ẹ̀ kì í ṣe yẹ kì í ṣe bí ẹ̀ látara àánú. Àgbàlá Gabriel Olódùmarè alágbára tọrọ oníṣẹ́ mo nígbàgbọ́ pé bọ́tà ti wù kọ́ tó gbogbo wọn pátá ni wọ́n lulẹ̀ bí ọlọ̀tẹ̀ abínú ẹni ṣe wù kọ́ pọ̀ tó gbogbo pátá ló lulẹ̀ lórí rẹ̀ Agbala Gabriel kú làmọ́ ọkọ̀dù náírà lélẹ̀ àdìbì láti fọ àwùlà o. kù làmọ́ ọkọ̀dù náírà lélẹ̀ àdìbì láti fọ àwùlà o. kù làmọ́ ọkọ̀dù náírà lélẹ̀ àdìbì láti fọ àwùlà o. yàrá bí sátìtì wàbá dìdì sámúlà ń bá dàdà. láàárọ̀ bí sátìtì wàbá dìdì sámúláhùn bá dàda láàárọ̀ bí sátìtì wàbá dìdì sámúláhùn bá dàda Àgbàlá Gabriel Gabriel Amusan bọ́tà bá pé igba lọ́nà igba uncountable ọba tó fi ànẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó fi borí ọ̀tá rẹ̀ Àgbàlá Gabriel ọlọ́wọ́ fi ọ borí gbogbo ọ̀tá bọ́tà bá pé igba lọ́nà igba. ọba tó fi ànábì wáyé sátí jésù tó fi borí ọ̀tá Àgbàlá ọlọ́run fi ọ borí ọ̀tẹ̀ èyí tó lógun dúdú náà gbé jáde yìí ó fi ba rẹ̀ ló kọjá ni ológun dúdú wà láyọ̀ fẹ́ fi fa sọ yìí lọ torí ló fẹ́ dojú ìjà kọ iṣẹ́ tára kùnrin ṣe yìí ìjọba kankan ló ń fún lówó òun ara ẹ̀ ti fi ń tọrọ ọdẹ ń gbé sún èbèbè káàkiri ọsibítù ológun dúdú oníṣà dúdú òǹwà dúdú ọlọ́rùn ẹnu dúdú ọlọ́pọlọ dúdú aláṣọ dúdú onírìn dúdú ìṣe rẹ gẹ ìṣe dúdú nìṣe rẹ ìwà rẹ ìwà dúdú ni olóhùn fún àwọn èèyàn ń sùúrù nígbà tó ń fún wọn ń sùúrù lórí kí ló ń fún wọn ń sùúrù lé lórí lórí twenty one million ta ló ṣàkáǹtì twenty one million fún ọ èló lówó rẹ ní twenty one million tẹjọ ń gbé kiri ṣó o ti lọ rí Àgbàlá Gabriel o ti ṣe mítìn pẹ̀lú ẹ̀ mo mọ̀ pé ọmọ ọmọ suwébèbè kankan ọ̀rọ̀ ń sẹ́ ológun dúdú ìyàwó suwébèbè kankan ọ̀rọ̀ ń sẹ́ online ni gbogbo wọn ti jẹ́ ká mọ̀ ìyàwó làwọn kọ sí bàbá àwọn online ìyàwó ti jẹ́ àmọ́ ìyà tó ń kọ sọ́kọ ọ̀hún ó ṣe lè ránṣẹ́. àwọn ọmọ rẹ̀ bọ́ta wọn ò fi kẹ́kẹ́ bọ́ ìyàwó ẹ̀ bóde kò fi kẹ́kẹ́ bọ́ àwọn ẹbí gẹ́ bóde sún ẹ̀bẹ̀bẹ̀ gẹ́ sọ̀rọ̀ ayé ara ẹ̀ kò tó kù ta lọ́rọ̀ ń sẹ́ ológun dúdú. àtẹnujẹ ló máa pẹ́. ó ti dán dúdú ológun dúdú ti dán dúdú. kí ló dé tí bẹ̀rù ọlọ́run sá lórílẹ̀ báyìí náà àwọn apára ni wá àníyàn jẹ wá ọ̀rọ̀ àánú ò ní í ọ̀rọ̀ sọ́pọ́ọ̀tì ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ẹnikẹ́ni tí wọ́n bá kápá láti ṣe ìrẹ̀ lọ́wọ́ fún o òun náà lẹ ní kejì rẹ tọ́jú rẹ o. ní mo fi ní ànábì ní àwùká máa wà ṣàkàfíìsì dátì gbogbo ẹnikẹ́ni tó bá rí nígbà tára ní ọmọ ìyá rẹ nu. gbogbo ẹnikẹ́ni tó bá rí oúnjẹ tó dùn jù oúnjẹ tó dùn jù lóúnjẹ tá a jẹ láàkó tẹbi ń pa wá omi tó dáa jù lómi tá a mu láàkó gbẹngbẹ wá gbogbo iye yìí tẹ̀ ń bóde yìí ìwọ ológun dúdú yìí tọpọlọ rẹ ti dúdú yìí nígbà tágbàlá Gabriel ń gbé sún èbèbè kiri sóòrì ni olólówó ẹ èlò ọlọ́gun dúdú mọ ṣàlẹ́ǹjì ẹ èlò lọ́wọ́ rẹ ní owó tẹ tọ́jú sùn èbèbè inú owó tí ẹ ń lọ́nà sípítù èlò lọ́wọ́ ẹ owó tí sùn èbèbè fi ń jẹun ọlọ́gun dúdú èlò lọ́wọ́ ẹ owó ilé tí ẹ kọ́ fún sùn èbèbè èlò lọ́wọ́ ẹ ọlọ́gun dúdú ìkànnì ọ ọlọ́gun dúdú ti dá ọlọ́pàá lọ dúdú. kí ló dé tá bẹ̀rù ọlọ́run báyìí náà mo sọ ní ìjẹta àbíjà ní prógámù mi mo ní ẹni rẹ èèyàn gidi ẹni tọ́lọ̀ ń láìkì jùlọ tó bá bẹ̀rù ọlọ́run inna akramakum inda Allahi atqakum torí ẹni tó bá bẹ̀rù ọlọ́run yóò mọ ń àti ti ọ̀tọ̀ tí ọba nígbà kò ní fi lọ yẹn ò ní fẹ́ kó kò ní yẹn. èyí tí ọba fẹ́ kí wọ́n ṣe fún kò ní ṣe fún yẹn ẹ máa owó tó wọ tó tọ́lọ́gù dúdú wí wọ́n tó ẹ máa bá mi sí àpọ́gàmù yìí. iye tó rí ó jẹ́ mọ́sà ti kọ́lé fún bàbá nínú owó wọn èlò lówó ṣé bèbè kù nínú àkáǹtì. lọ bẹ̀rẹ̀ lọ síbítù. gbogbo aráyé bẹ́ẹ̀ mọ iye tó kù lẹ̀. lọ sàárè sú èbèbè kan lọ pe nọ́mbà rẹ. anumọ olénulẹ̀ àmọ́ báyẹ̀ ti yọ ìdá kó tó kú. ìdá mẹ́ẹ̀ẹ́dógún lọ yọ. ó jẹ́ pé ẹ ti yọ owó iṣẹ́ kò lẹ́sẹ̀ iṣẹ́ olúwa ni gbogbo òṣìṣẹ́ náà ní bèrè ìdákọ́ńkọ́ àwọn ẹbí fẹ́ mọye tó kù lẹ̀. ohun èkejì tí wọ́n wá ní ká bá wọn béèrè lọ́wọ́ àgbàlá Gabriel àgbàlá Gabriel àgbàlá Gabriel. ah ayé mà le o. ohun tí wọ́n tún ní ẹbí ó ní pé ilé iṣu èbèbè tí wọ́n fowó iṣu èbèbè kọ́ sínú àgbàlá Gabriel ṣé ti Gabriel ni àbí ti iṣu èbèbè. iṣu èbèbè ló ní ilé tí wọ́n kọ́ tágbàlá Gabriel gba owó táwọn èèyàn fún àgbàlá Gabriel Suebebe ló ní bàbá Suebebe olónílé rẹ̀ sọgbọ́ ológun dúdú Suebebe olónílé gbogbo ayé dàmọ̀ pé Suebebe olónílé sí fámìlì tiẹ̀ ní Suebebe ni ẹgbẹ́ ẹ̀ ní àbí bàbá rẹ̀ àbábùrú ẹ̀ Suebebe olónílé. wọ́n ní báwo ni ó ṣe padà wá jẹ́ tọmọ rẹ̀ wọ́n ní iná fún fẹ́ẹ́rù bojú ọ̀gẹ̀dẹ̀. sọmọ rẹ débẹ̀ sáwọn ọmọ sùn bèbè débi ilé ṣé lágbàlá Gabriel lé àwọn ni ológun dúdú ó dẹ bẹ̀rù Ọlọ́run arákùnrin sáwọn ẹbí rẹ débi ilé tágbàlá Gabriel kọ fún ṣé lágbàlá Gabriel lé àwọn ni. ságbàlá Gabriel lé wọn ni. dàda ni wọ́n kì í sí òkú sún ẹ̀bẹ̀bẹ̀ sí. ọlọ́gun dúdú wàlẹ́ ọpọlọ rẹ ti dúdú o ha o ta ló wá bá ọkùnrin ta ló bọ ọkùnrin ló kọjá tó sọ olólógún dúdú o ìkàmà làwọn ti ń sọ bẹ́ẹ̀ o. ṣebí bíi lẹ́yìn ní ẹ̀sìn sún ẹ̀bẹ̀bẹ̀ sí sáwọn ọmọ rẹ̀ débẹ̀ àbáwọn ẹbí ẹ̀ débẹ̀ sájàlá Gabriel lé wọn ni toró ń béèrè foolish question. Àgbàlá Gabriel wà jáde sí mọ́ jáde ẹ̀ Àgbàlá Gabriel don't reply anybody don't reply anybody don't reply anybody ẹni bá bẹ lọ́rọ̀ tó fẹ́ bí ọ́ ká lọ fún ọ níwèé court fún apẹjọ́ ibi tí ẹ sì ilé yẹn tí ẹ sì yẹn sí òpònú tí ẹ bóde oníṣẹ́gbàlá ló nílé àbí sú èbèbè ẹ máa gbọ́ wòròwòrò tí ń wí o nígbà tí kọ̀rẹ́ nìkankan béèrè orin ẹ̀ mọ́ ọwọ́ àwọn ìpínkì ló ń fẹ́ àbùkù ló fi kàn àtẹ̀tẹ̀ àtẹ̀sín èyí tó ń ni ológun dúdú èyí tó pèrè ni kò tètè bóde kó o kó wòròwòrò tó ń sọ yìí bí ẹni ó mu tí èrè ìkókó jẹ. ọmọ rẹ̀ rọ́pò ẹbí wọn ní bí aládìí ọ̀bá sí nílé ọmọ rẹ̀ ní òde okun ẹbu ẹbu ọ̀run. táyà fún un ológun dúdú lọ́bọ̀ wá táyà ebi wọ́n ń gbé ilé nílùú èbó wọ́n ń gbélé nílùú èbó náà ìwọ náà bá ẹ gbé Àgbàlá Gabriel ó ti kọ́lé fún bàbá Suebebe àwọn ọmọ ẹ̀ ni wọ́n dẹ̀ ní ìwọ ológun dúdú ìwọ náà lọ bá ẹ gbé ìwọ náà ṣe kán bẹ̀ lọ bá ẹ gbé kó wa gbé lọ sí Ọ̀ṣọ́dì àbí kó gbé lọ. sí èkó òdùmọ̀tà òpònúpọ̀rọ̀ amẹ́lẹ̀ aláìmẹ̀tọ́ kan tí fanẹ́lẹ̀ kókó tí fanẹ́lẹ̀ kókó ẹ kẹ́ ń dá wàhálà alẹ́ nílẹ̀ Yorùbá ẹ̀ ń dá nigeria awa gbogbo ìtẹ́ ìdẹ́wẹ̀kẹ́ sínú Ọlọ́run dùn Alhaji Saheed Òṣùpá ọmọ orin ọlọ́mọba tiẹ̀ fojú olóore lẹ̀ má fi gígùn. fojú olóore lẹ̀ má fi gígùn. ẹ ní apisẹ́ẹ̀tì àgbàlá Gabriel ẹ̀dà tún fi gígùn ojú olóore ìṣẹ̀dá bàbá àtìyẹ́ àtọ́ba tọ́ra ń sí òbí gbogbo yín léèrè. ẹ máa gbọ́ wòròwòrò tí dèdè rẹ̀ wí. ẹ̀yin ọ̀dọ́kùn ìlú gbogbo ọmọ Nàìjíríà ọ̀rọ̀ rẹ o kí ni ṣíṣe ẹ là wá lóye. bẹ́ẹ̀rẹ̀ ṣiṣẹ́ ń gọ́gù ológun dúdú gọ́gù ni kò ti bẹ́ẹ̀rẹ̀ ṣiṣẹ́ lọ bẹ́ẹ̀rẹ̀ ṣiṣẹ́ ní gọ́gù ọkọ̀ lọ sí Instagram kọ́ lọ bẹ́ẹ̀rẹ̀ ṣiṣẹ́ ẹ máa gbọ́ wòrowòro. ẹ jẹ́ ká mọ̀ bí tọ́rọ̀ yìí bọ̀ wá já sí ológun dúdú ti dé gbogbo ọ̀rọ̀ kọ́ láà ṣe láláriwo ọ̀rọ̀ yóò ní dìjà rárá tá a bá mọ bí à o ti sọ dìjà gbogbo ọ̀rọ̀ kọ́ láà ṣe láláriwo. ńlọbọ studio ló ń rẹ gbẹgbẹ ńlọbọ studio ló ń fọ́n tí ò ní túmọ̀ kiri ó ti sẹ́lẹ̀ láriwo ọ̀nà lọ́dẹ̀fẹ̀ bájà lọ fèsì ọlọ́nkọ lọ́bàjà olórin kẹ́rẹ́ ti ní ta ló tó bá ọlọ́run jà ta ló tó bá ọlọ́run jà ìwọ ta ni àti ta ni ìwọ ta ni àti ta ni pẹ̀lú ta níwájú ta ni jagunjagun ìgbà gbogbo ló ń ṣẹ́gun ló ń ṣẹ́gun jagunjagun ìgbàgbọ́gbọ́ ló ń ṣẹ́gun ló ń ṣẹ́gun ìbá àwọn àgbààgbà àgbààgbà àgbààgbà níbikíbi kọ̀ọ̀sán tó tó ló ń jà ológun dúdú ọ̀sẹ̀ tú ọ̀rọ̀ ọgbọ́ ọkùnrin ni wọ́n máa ń fún ọ ọ̀sẹ̀ tú ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ló dàrú sẹ́lẹ̀ rẹ̀ dàrú ni ẹ̀yẹ́ ẹ̀yẹ́ ẹjọ́ sí ìṣẹ̀lẹ̀ iná ẹ̀sẹ̀ sún ẹ̀bẹ̀bẹ̀ sí ni ẹjọ́ mo fẹ́ ká fún mi lẹ́sì sún ẹ̀bẹ̀bẹ̀ tá a sọ ibo ni wọ́n sí sí ẹjọ́ yìí tá a bá mọ ìbéèrè yẹn fún mi lẹ́sì níbo ni wọ́n sin bàbá sún ẹ̀bẹ̀bẹ̀ sí. ibo ni wọ́n sin bàbá sún ẹ̀bẹ̀bẹ̀ sí ẹjọ́ mo retí rìpẹ́ẹ̀ ní kọ́mẹ́ksẹ̀sẹ̀ ṣebí lẹ́yìn ilé tágbàlá kọ́mú náà ni wọ́n ṣe sí láti yọ ọdún títí ń ṣe tíátà títí ń ṣe sinimá tí ń ṣe eré orí ìtàgé kò ní tọ́ka sí kankan ọjọ́ mélòó ọ̀sẹ̀ mélòó oṣù mélòó lọ́fọ̀ ń fi fàálí Àgbàlá Gabriel lọ tẹ̀ kọ́lé fún un. ọkùnrin kan fọ sọ́jà ọkọ̀ òṣèlú ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ti gbẹ́jọ́ owó wá sí kóòtù gbogbo ìlú. Eh igbákejì ọjà òfo. ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ owó oṣù èbèbè tó kù sọ́wọ́ àkàlà gẹ́gẹ́rì. owó wo ló kù sọ́wọ́ ẹ̀ ẹlẹ́sìn méje tí ò ṣe pín mẹ́ta ológun dúdú ẹlẹ́sìn méje ni ọ́ tí ò ṣe pín mẹ́ta. ibi ilé tí Àgbàlá Gabriel kọ́ ẹ̀rù ara ayé bà mí ayé tótó ẹ̀rù ara ayé bà mí ayé tótó ayé tí ń sọ gbádọ̀gún ibùnú àdámọ̀ ẹ̀rù ara ayé bà mí ayé tótó èèyàn kọ́lé fún ó dẹ̀ kú láyé wọ́n sì sin síbi ilé ológun dúdú ó ṣe wádìí ọ̀rọ̀ kó tó bọ́ ta. ológun dúdú ó sì wádìí ọ̀rọ̀ kó tó bẹ̀rẹ̀ wórówóró àfìgbà tó padà lulẹ̀ tó bá rẹ̀ ló kọjẹ́ ológun dúdú wọ́n kọ́ ilé bóyẹ̀ kádàrá ọlọ́dẹ kò láyé ẹ̀ pé wọ́n kú èmi náà kú gbogbo alákùnjọ́ kan wọ́n dẹ̀ sí sínú ilé yẹn ọwọ́ tó ń béèrè pé gébẹ̀ ló nílé àbí bàbá sùn èbèbè ah! ológundúdú ìwọ àti tanẹjọ rò ó tanẹjọ kò sóríire kẹ̀kẹ́ tó lè ṣe bí láìpò ètò ṣe yìí tó ẹ̀kọ́ àṣà máa useless àwọn ọba náà kí ló máa ń kàn àbùkù náà ni. àfibisọ́ ni wọ́n bàbá sílẹ̀ bèbè yìí ẹ gbogbo orú wa yìí agbẹjúbà bàbá yìí lórí tíátà ni kò sí tọ́ka sí kankan nú ayé bàbá yìí. ìkọ́ ìtọ́ka sí kankan sí nú ayé bàbá yìí. bàbá yìí gẹ́gẹ́ sọ lẹ́nu ara ẹ̀ kó ń jẹ bí iṣu ni ó ń jẹ ayé ọjọ́ mélòó ọ̀sẹ̀ mélòó oṣù mélòó àjọlá Gabriel ń gbé arákùnrin kiri fún tọ́jú àlàáfíà èyí ológun dúdú ọlọ́pàá dúdú yìí kò béèrè pé kó kí pé kú tọ́jú ò béèrè owó tí ń nákù béèrè ngọ́gù sẹ́bàkàntì ẹ̀ náà ni ẹ sanwó sí tí plus àti minus yọ tí bá ní ó gịgị ń ṣàǹfààní fún yẹn rárá torí ẹni tó náà bá máa ń ṣàánú àwọn èèyàn tí ẹni téèyàn ṣàánú bá fi bí sú ẹ tó ọ láàánú ó gbọ́dọ̀ ka lára torí wà àwọn òpèsè wọn náà ìwọ ló ń ra rẹ ìwọ ló ń túra rẹ ìwọ náà ó yẹ bẹ́ẹ̀ bá ń kọrin tí ọba dùn sí tí ẹ gbọ ni mr ológun dúdú mr ológun dúdú <laughs> bá ń kọrin tí ó dùn ó ọ ọ́ fọpẹ́lẹ́ orí ó tí wọ́n bá sìnkú ẹ̀ síbẹ̀ ó lẹ́gùn ọ̀gbọ́dọ̀ tó máa bẹ̀rẹ̀ pé ta ló nílẹ̀ yìí lẹ́yìn kan pé ẹ̀ tó tí ẹ̀ sì sórí ilẹ̀ ló nílẹ̀ kò nílẹ̀ àká ìrara ó ní ìjàmbá ní ìka ní ìjẹkújẹ ní ó ti ìjà dòdò ní òjì ó lè sọ dòdò ẹ̀wù wo gẹ́lẹ́ dúdú pé tẹ́lẹ̀ náà tí ìsìnkú ẹ̀rọ ni máa pa ìyí máa báyìí ló kọjá tẹ́lẹ̀ náà ni gbogbo àwọn lọ́balọ́ba ara àwọn tí wọ́n yájú sórí adẹ́rẹ́ kò lè jọ́rọ̀ rẹ̀ ojú ẹ̀mí lójú. àmọ́ ọgbọ́n ọlọ́run lélẹ́yìí tó ń ronú pa ọ̀fẹ́ fàyà yìí ológun dúdú tètè padà wà láìtàlẹ́ àbùkù ní bẹ́ẹ̀ èyí tó rò pọ̀ bẹ́ẹ̀ kẹsẹ̀ bọ̀ yìí ó lè load kò lè pè rẹ kò lè pè rẹ ilé tí wọ́n kọ́ fún yẹn tó ń tàn dẹ̀kú tí wọ́n ṣe síbẹ̀ ọwọ́ ta ló ti wọ́n béèrè pé ta ló nílé lọ lọ sí bẹ́ẹ̀rì sùn èbèbè ọkọ̀ gbẹ́ ilẹ̀ ológun dúdú lọ gbé sàárè sẹ́gbẹ̀ẹ́ sùn èbèbè kọ́ lọ bá nu sàárè kó bí léèrè tó fẹ́ bí mu lọ bí bàbá sùn èbèbè léèrè pé ta ló nílé sọgbọ́ ológun dúdú àgbàlá Gabriel kọ́ ní ọ̀dọ̀ lóhùn bàbá sùn èbèbè gẹ́ ni ọlọ́ọ̀bí kọ́ dẹ̀ lóhùn. sú ẹ̀bẹ̀bẹ̀ gan ni kọ́ lọ bi léèrè dúdú gbogbo béèrè tó bá bi àgbàlá Gabriel try to baba in Belgrande ẹ máa gbọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà lóko ọmọ Nàìjíríà. ṣèlú òyìnbó ọ̀rọ̀ ọjà kọ́ o ẹ mọye tẹ́ ẹ fún sún èbèbè lórí àìlera ara rẹ̀. alẹ́ ló lówó ń ọmọ yẹn dá èlò lówó tiẹ̀ ń bẹ̀ èlò rẹ ológun dúdú àìlera sún èbèbè tí ń rẹ ń bẹ̀ èlò alámì ṣe bẹbẹ kú sí èbèbè kan lọ́jọ́ tó dé wọ́n ní mo ṣoore kò pè mí ó ti lọ́wọ́ kan ààyìn nínú ni. ẹ̀yin aláwọ̀ dúdú bẹ́ẹ̀ ṣe é ṣe nu ó kéré nínú ẹni tó ṣe dáadáa fún ìtàn ìfibí su bọ́jọ́mọ̀ ìyá yín gẹ́gẹ́ ẹ̀ fìbí su bọ́jọ́mọ̀ bàbá yín ẹ̀ fìbí su àìmọ̀ yí ọ̀rẹ́ tẹ́ ti fẹ́nu bá tiẹ̀ jẹ́ kò sẹ́ni kankan tí sọ̀rọ̀ tí ò ní gbé rádàrà àdàtà ń wí òsínú pé orí ògbí àgbàlá Gabriel oore gbèlè fi rí kòwó ẹ fẹ́ kòwó ni ọlọ́run sì nígbà fún. owó nírìn àjò tí gbé ní tí ò lábùkù mi ò rò pé ṣé èbèbè ṣèwé bàgbàlá Gabriel kó tó kú o pé tóun bá ti kú kí lé ó di ti ṣọ́ọ̀ṣì kó di tàgbàlá Gabriel bàbá ti ṣèwé fún yín ẹ sọ lórí atẹ́kùn kí gbogbo ayé ó gbọ́ kò mọ tá a lè ṣe ṣùgbọ́n mo fẹ́ káwọn ọmọ nàìjíríà dá sí tó wà ńlẹ̀ bóyá wọ́n lè sọ tá a lè ṣe ìmọ̀ràn tẹ́ ẹ bá fún wa wọ́n ṣàlàyé ẹ̀ nínú apá kejì orin sún èbèbè tí ń bọ̀ wọ́n láwọn olè kan ń dí mi lórí kan. gbẹnu sọhùn orin wo ni wèrè nǹkan tí ń jí kọ orin wo orin wo lórí wóróworó sì ti ń kọ orin àbòsí orin ọ̀tẹ̀ orin ìjàmbá orin ìkà orin abatẹnijẹ́ tó ń kọ tó ní ń olórin kan orin wo lórin orin wo lórin gidi tó ń kọ mi ì gbọ́ orin ẹ̀ gẹ́gẹ́ mi ì orin báwo níbi tó ní Òṣùpá wà tí Pasuma wà tálàbí wà tí Wàsíù Ẹ̀dẹ̀ wà tátàwẹ́wọ́ wà ibi orin wà àmì náà bí rere àmì náà yé èkó yangana ibi tó ní Saoty Arewa wà ibi ọmọ méjì wà wíyá àgbà àpẹẹlẹ ànábì nìbàdàn níbi tó ní gbogbo àwọn olóríire yẹn wà ta ló máa gbọ́ orin ẹ wọ́n ń jí orin ẹ kó orin ní ń jí kọ orin lórí ẹ ti ń jí kọ Àgbàlá Gabriel gba èèyàn tí ń tọ́jú bàbá ìwà ń pẹ́ wá sàkáǹtì ológun dúdú pé nọ́mbà bàbá Suwe Bebe ó kọ́ ọ lọ bá bàbá Suwe Bebe kọ́ ọ lọ bí léèrè nítorí ọba bẹ́ẹ̀ béèrè Suwe Bebe ni ó fún ọ lésì sọ́ǹgbà ológun dúdú ìbéèrè tó ń béèrè lọ́wọ́ Àgbàlá Gabriel yẹn bàbá Suwe Bebe ló máa fún ẹ lésì torí pé kà ní ẹ̀yin èèyàn wọ́n tún ti dé o wọ́n tún ti dé èmi mọ̀ yìí pé Àgbàlá Gabriel tó wọlá gbogbo àánú tó ń ṣe àlọ́rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn sẹ́ tó bá ku ìwọ̀n pé àánú tó ń ṣe tọmọdé tàgbà ó ń ṣe mùsùlùmí kìrìsìtẹ́nì pẹ̀lú ògo tọlọ́run gbógun ti wù kó pọ̀ tó borí ogun ọ̀ọ́dẹ ní fọmọ rẹ kí òní fàyà rẹ kí àgbàlá Gabriel òní fira rẹ kí kọ́dà òní fọmọ ìjọ rẹ kí ọlá bọ́lọ̀ ṣe tónú ọlá ọlá pé n tó gbé dání àánú ni mo ní kò sẹ́ni kankan tára kò ní ìsàánú fún tó wá sọ fún pé mo bọ̀ ń sọ́ọ̀sì àwọn mùsùlùmí pọ̀ tí ń lọ́dọ̀ àgbàlá Gabriel o tí wọ́n dẹ̀ ń kírun wọn wọ́n bá àánú lọ bẹ̀ ni wọ́n bá ràn lọ́wọ́ lọ ni nígbà tí wọ́n rí lọ́dọ̀ àmọ́ ẹ̀mú ládùúgbò wọn owó pọ̀ lọ́wọ́ àmọ́ ẹ̀mú àwọn olówó tí ń bẹ ládùúgbò wọn rí tí mọ̀ ẹ̀mú bàbá parí olódó ọlọ́mọ bá tiwọn jẹ́ mi pé táwọn bá lọ pàdé àgbàlá Gabriel àwọn lápọ̀tọ́ pẹ̀lú ẹ̀ ká pé àlejò bá pọ̀ lọ́dọ̀ rẹ̀ àwọn ọ̀dẹ̀ ni kò sọ pé àwọn fẹ́ lọ kírun wọ́n dẹ̀ lọ kírun tí wọ́n bá kírun dé yóò tún pé ṣáà ti kírun tánu kò kíritisáìsì náà. ìwọ tó ń pé kí ni wàhálà tó fi pẹ̀lú Àgbàlá esi àlọ́rọ̀ ẹ̀sìn kan lélẹ́yìí ọ̀rọ̀ àánú ni èmi gẹ́gẹ́ ò lè gbarú tẹ̀sẹ̀ pẹ̀lú ẹ̀yìn bí ìbá dẹ́rú èwò fún mi màá lọ èpè èpè gbogbo àwọn arúgbó ayé ní bẹ́ẹ̀ gbé kẹ́bà kẹ́bà bá ń rọ̀jò èpè fúru àwọn èèyàn bẹ́ẹ̀ ìran ajẹ́rẹ́ kẹ́ ìjẹ́rẹ́ ẹ̀yà ṣe máa sọ̀rọ̀ tí ó dìbì ọlọ́gun dúdú ọlọ́gun dúdú ọlọ́gun dúdú olúfimọ́ part two tó ń sọ yẹn ọba wà náà ń o part two tó ń sẹ́wọ̀n ẹ̀tí àtàbùkù lọ́mọ abáyọ olúfimọ́ rẹ kọ́ yá ṣe wẹ́mú tó o bá ní ìbéèrè tó o bá béèrè tó o bá lè kọjá lọ lábí aṣọ wọ́n sì yẹ̀ sínú ilé o tún béèrè pé ta ló nílé ṣe ọpọlọ ẹ ti dúdú ni wọ́n síyè sínú ilé o tún béèrè pé ta ló nílé wọ́n síyè sínú ilé o tún gbẹdẹ ikú kádẹyí ẹnu kí lẹ tó fẹ́ kárakùnrin o ṣe sáwọn ọmọ rẹ̀ débi ilé sẹgbàlá gébíàlì lé wọn ni sáwọn ẹbí ẹ̀ débi ilé só lé wọn ni ṣé wọ́n débi ilé bàbá sùwẹ̀ bèbè àwọn ọmọ rẹ̀ àbáwọn ìyàwó ẹ̀ wọ́n ní tán fẹ́ fi ilé àwọn ṣeré Àgbàlá Gabriel kọ̀ fún wọn ni kí ló tẹ̀ bẹ̀rù ọlọ́ba yìí. látẹ́sílì mọ́nà ìsámá kúntà mùkítẹ́dìrà fasúlì mùtẹ̀rìjú kìbáwìlà nẹ́dàmì la àyìnmẹ́ka wálé màsílùmù mùtẹ̀bíwù tẹ́dẹ̀ òní àlẹ́yìká wàá inú lẹ́yìn lámùtànàmì ní kiri ni wọ́n bí mi sí o bàbá àti wá pẹ́ pẹ̀lú wọn lónìlẹ̀ bàbá àti wá pẹ́ pẹ̀lú wọn lónìlẹ̀ o ní kiri o ní kiri ni wọ́n bí mi ológun dúdú lọ wá mi sọ ó sọkúsọ ni ọ èyí ṣe yìí oh lord you are useless man.